alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa ala ni'mati an-nikah lérí ìdẹ̀ra ìgbéyàwó tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó ṣe ní ẹ̀tọ́ fún àwa mùsùlùmí wasalaatu wasalaamu ala rasulillah àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run alladhi raggabana ala walimati an-nikah anábì ṣe wá lójú kòkòrò wípé àwọn tábà nínú àwọn ọkọ ìyàwó ká ṣe wàlímọ́tò nìka ká ṣe ayẹyẹ nìka ká pàpéjọ lẹ́yìn ìgbà tí a ti ṣe akéde nìka tán ànábì ṣe wá lójú kòkòrò rẹ̀ nítorí oore tó wà ń bẹ̀ ànábì náà kọ́lọ́n bá kẹ́ wa sahabi ajma'in kọ́lọ́n sì gbogbo àwọn aláàlì àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa alwalimatu wa ijabatu da'wati wa munkarati fiha ìdáfẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ lónìí òun náà ni wàlímà àpèjẹ ti ìyàwó ìyàwó ṣíṣe àpèjẹ táǹpẹ̀ ní wàlímà fún ọkọ ìyàwó lẹ́yìn ìgbà tí ó ti ṣe yìgì tó ti ṣe akéde nìka lẹ́yìn náà mímọ́ lọ síbi ìyàwó ìmọ́ lọ síbi wàlímà ojú ìlọ síbi wo lẹ́yìn náà àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ níbi wàlímà ti wà nílẹ̀ yorùbá ń bí gbọ́dọ̀ láfẹsẹ̀ pẹ̀lú ẹ̀ tá a fi bọ́ láwọn bá dáadáa alwalimatu ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí walima ismu lit-ta'ami fil-'urs yud'a laha ba'da 'aqd an-nikah òun náà ni kápẹ́ran káṣe ń jẹ káwá pé àwọn èèyàn kan wá jẹ lẹ́yìn ìgbà tí a ti ṣe 'aqd an-nikah ìyàwó òun ní ó ṣe walima táwí yìí hukmuha ìdájọ́ walima ṣíṣe sunnatu mu'akkada sunna kan tá a kàn nípa ni lílẹ̀ mutazawwij fẹ́ ẹni tó bá lágbára nínú àwọn ọkọ ìyàwó kó ṣe wàlímà yìí pẹ̀lú ti ìparẹ́ bá ká wọlé àwọn máa ń pè ní ìyàwó wọn ní à ń lọ bí ìyàwó wọn ní wọ́n ń ṣe ìyàwó nítorí pé à ń lọ lè jẹun bẹ̀ náà ni ẹ̀rí lérí ipe wàlímà ó wà nínú ẹ̀sìn wa àfáwọ̀ anas olójúsọ́lá muhammad sallallahu alaihi wasallam asba annabi bi zainaba binti jahash arusan fada alqawma fa asabu ta'ama thumma kharaju ó ní àwọn wà ń bẹ báyìí nígbà nàbí sọ̀rọ̀ sọ́lá tó sọ ákédò nígbà tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó fẹ́ ìyàwó zainab bint jahash ànábì pé àpèjẹ àwọn èèyàn jẹun wọ́n sì jáde ẹ̀rí wà pé nígbà tá ànábì fẹ́ ìyàwó sọfíà ànábì sọ wàlímà nígbà tá ànábì fẹ́ ìyàwó maimuna ànábì sọ wàlímà kódà ànábì tó sọ fún wa pẹ̀lú àwọn ọmọ náà ọ̀kan náà àwọn sàhábà kọ́lọ́mbà gbàgbọ́ wọn lamma tazawwaja nígbà tó fẹ́yàwó anábì ní áwùlímù wọláwó bí ṣáà ó ti ṣe ákìdùn nìka ṣe wàlímà ìbáàjẹ́ owúrẹ́ nípa rẹ̀ bá ká wọ́pù ha àsìkò tá a máa ń ṣe wàlímà àsìkò tó dájú òun náà ni ìgbà tí ọkọ bá ti rí ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti láṣepọ̀ ọkọ wa ṣe wàlímà lẹ́yìn náà àwọn fáṣọ tó bá sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ákìdùn tani kò burú kókó rẹ̀ òun náà ni pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ pé wàlímà yìí ara ẹ̀sìn wa lọ́wà kí láà fi pa wàlímà mẹ̀kídàrò ha òun bí wọn wàlímà tán ní ká ṣe yìí ẹ̀ láyà kílò àṣà wọ́n ní kọ́mọ kéré sí ewúrẹ́ pípa èèyàn pè ewúrẹ́ náà ẹ̀yọ́ fáwọn èèyàn jẹ àwọn èèyàn dùn ní ṣàdúrà wọ́n lọ da bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì lágbára jù bẹ́ẹ̀ lọ kò burú àdáwọ̀ ilé ha tí wọ́n bá wá pè wá ṣé wàlímà ètò wọn ní káwá lágbájá ọmọ fẹ́yàwó ó pè ní ṣé wàlímà o ó kún mo lè jágbá ti lè dá àwọn ti wájibà àwọn ìfẹ́sìn wọn ní dandan tí wọ́n bá ti pẹ̀ pé wá fún àpèjẹ wàlímà àwọn ọ̀lẹ́fà ni ó ti di dandan fún ọkọ lọ àti tó bá ní ìdíwọ́ kan tó lágbára àfi tí wàhálà bá ń bẹ níbi ìyàwó tí wọ́n ní kọ́ wá nìkan lókun anábìnrin idha du'iya ahadukum ila al-walima falyatiha anábìnrin tí wọ́n bá pè nìkọ̀ọ̀kan yín ṣé wàlímà ìyàwó ẹ wá bá wa jẹun ẹ wá bá wa jẹun níbi àpèjẹ ìyàwó falyatiha anábìnrin kẹyà lọ ẹ gbọ́dọ̀ mọ́ lọ nínú ẹgbẹ́ wa mi anábìnrin wa man taraka ad-da'wata faqad 'asa Allaha wa rasulahu ẹni tí wọ́n bá pè tí ọ lọ tí ó sì sí ìdíwọ́ kankan fún anábìnrin ó ti sẹ́ ọlọ́ ó sì ti sẹ́ anábìnrin wa Muhammad sallallahu alayhi wa yídà al-agniya wal-fuqara àmì tá a fi mọ̀ pé alibarika yìí máa ń wà nínú wàlímà tá à ń ṣe ìyàwó tá a máa ń ṣe òun náà ni ká pe àwọn ọlọ́rọ̀ àwọn olówó àwọn ọ̀rẹ́ ká sì pe àwọn tálíkà náà nítorí pé wàlímà tó bá dé pé olówó nìkan ni wọ́n bá pè tí ò sáwọn tálíkà ń bẹ̀ àwọn àlùfáà ní wàlímà náà wàlímà tó gbòòrò ni ìgbéyàwó tó jẹ́ pé olówó nìkan lẹ́sà ládùúgbò àwọn tálíkà ẹ̀ sọ fún wọn ẹ̀ pè wọ́n ànábì ní ṣáàrù ta'am ànábì ní oúnjẹ tí ó burú jáì tọ́jọ́ pé oúnjẹ àtẹ̀jẹ́ tí ọ̀dá ni ta'amul walima òun náà ni oúnjẹ walima ìyàwó kan yóò dá àlàhà àgbìmíyà tọ́jọ́ pé àwọn olówó nìkan ni wọ́n ṣàṣìbẹ̀ wọ́n yóò tọ́ra kú al-fuqara wọ́n wá fi àwọn tálíkà alẹ̀ àwọn tálíkà tí ó jẹun tí wọ́n ṣàdúrà wọ́n pa wọ́n ti àwọn olówó nìkan ni wọ́n ṣàṣìbẹ̀ ànábì ní walima ni walima tí ọ̀dá ni. lè wahadiyyatun lil agniya yóò sì máa jẹ́ ẹ̀bùn fún àwọn tó lówó lọ́wọ́ táwọn èso tálíkà àjẹ́ pé bẹ́yẹn bá ń ṣe wàlímà ẹ̀yìn fáìtì àwọn olówó ẹ̀yìn fáìtì àwọn tálíkà náà gbogbo àjọ dòkó torípọ̀ ọmọ ìyá kan náà gbogbo wa ẹ ti àwọn ẹbí ẹ ti àwọn níbọ̀ ẹ ti àwọn ará àdúgbò anabi ni alinu nikaha anabi ẹ má ṣe wàlímà wúrúwúrú ẹjẹ àwọn èèyàn mọ̀ ẹjẹ àwọn èèyàn mọ̀ fún àwọn èèyàn kí wọ́n máa lọ ká máa bọ̀ kán jẹ kán mu kán ṣàdúrà fún yín mata yutraku hudurul walima nígbà wọn àyàn lérí yàn kéèyàn lọ alákọ̀ọ́kọ́ òun náà ni ìgbà tó bá jẹ́ pé ẹni tó ń ṣe wàlímà yìí ó láwọn olówó ẹgbẹ́ òun nìkan lòun fẹ́ rí ń bẹ̀ àwọn olùfà ní àwọn tajẹ́ tálíkà ara jòkó jẹ́jẹ́ àní débẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá dá wa lójú pé ibi wàlímà tá ń lọ àwọn nǹkan tí máa múyàn rí bìnrin ọlọ́run ọba ni wọ́n fẹ́ máa ṣe ń bẹ̀ àwọn nǹkan tí máa múyàn rí bìnrin ọlọ́run ọba ni wọ́n fẹ́ máa jẹ́ ń bẹ̀ àti tí wọ́n tó ọtí kalẹ̀ rẹpẹtẹ àwọn olórin wọ́n ti sẹ́ẹ̀tì gbogbo àwọn nǹkan tí wọ́n máa fi ń kọrin àti màpá burú lélẹ́yìí àṣì lágbára àti kọ́ wọ́n ní ká mọ̀ lọ́bẹ̀ lẹ́yìn náà tá a bá rí i pé ẹni tí ń pè wá fún wàlímà yìí ọ̀daràn ni ọ̀daràn tó gbajúmọ̀ bí adigunjalè ńlá kan àbẹ̀wọ̀mọ̀ kan tó jẹ́ pé yahoo ní í ṣe ó ti lo àwọn òyìnbó jìbìtì rẹpẹtẹ wá lóun ṣe yahoo abẹ́ni tá a mọ̀ pé ẹni tí máa pa àwọn èèyàn jáyé ni wọ́n ní gbogbo ẹni tó bá ti gbajúmọ̀ lórí aburú tó bá pè wá ṣe wàlímà ká máa lọ. lẹ́yìn náà sẹ́ni tó fẹ́ ṣe wàlímà bá invite wa kò pè wá nígbà wọn ò pè ọ́ kí ló ń lọ fún ànábì ní ìdádọ́ ẹ̀yà ànábì ní tí wọ́n bá pè yín ìdádọ́ ẹ̀yà ahadukum tí wọ́n bá pè yín ila wàlímà fálíyà ti ha tí wọ́n bá pè yín sí wàlímà ní kẹ́ lọ nígbà wọn ò sì pè yóò dùn mọ́ tọ̀hún bọ́yọ̀ kan rẹ̀ fò àwọn fáàní olè lọ. nínú àwọn nǹkan tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ nínú wàlímà òun náà ni dọ́rùbù dùf òun ni káwọn obìnrin kan wọ́n lu dùf láàrin ara wọn wọ́n ṣe bí bàǹdírì báyìí ẹ̀tọ́ ni láàrin ara wọn kí wọ́n lò kò ní sọ́kùnrin kankan bẹ̀ o wọ́n máa kọrin tọ́da wọ́n sì máa lu ìlú táyé wọ́n máa fi dára yá ànábì ní àlínú nìkáhà ànábì ní ẹjẹ́ àwọn èèyàn mọ̀ pẹ́ ń ṣe ìyàwó wọ́n ti rí bùdùfúfà ẹ̀sùn lu dùf dófù yìí oye bíi bàndílò lójú kan ni àwọn àlùfáà ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láàrin ara wọn tí ò ní sọ́kùnrin kankan bẹ̀ tọkùnrin bá ti wà ń bẹ̀ ó ti dèwọ̀ nítorí pé tọkùnrin ọmọ rí ń bẹ̀ ní dáa wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún gbogbo àwa tí a jẹun wẹ̀límà ká ṣàdúrà fún ẹni tí yóò pè wá kadi baraka allahu lakuma ọlọ́nkọ́ bá fa albarika sínú gbèsè ayé àyè méjèèjì o wà baraka alaykuma kọlọ́n bá fún yín lálùbáríkà kọ́dọ̀jà albarika lẹ́yìn lérí wọ́n ti máa bẹ́yìn náà kuma fi khairi kọ́lọ́mọba àlá kọ́ wá pààyàn papọ̀ lórí dáadáa kó fún yín lọ́mọ dáadáa. ومن المنكرات المنتشرة nínú àwọn aburú tó wà láwùjọ wa níbi ìyàwó wa lénìí tá a gbọ́dọ̀ jìnnà sí àwọn tó jẹ́ mùsùlùmí torí mùsùlùmí là wà. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé ká máa jẹ́ káwọn èèyàn máa gbọ́ ohun níbi wàlímà ọmọ náà rẹ̀ sọmọ sùn ọmọ wa gbọ́ ohun gbogbo wà nímọ̀ tí wọ́n bá ti ń kọ music tí wọ́n ń gbọ́ music àwọn àṣetáni wọ́n fi bẹ̀ ṣe gbogbo ni tó bá ti jẹ́ pé tí wọ́n ń ṣe nìyẹn à kọjá o ẹlẹ́ẹ̀kejì òun náà ni wàlímọ̀ tá a máa ṣe tọ́jú pé ọkùnrin àtọ́bìnrin wọ́n máa lọ́pọ̀ mọ́ra wọn nínú àwọn tí ọ̀dà níbi wàlímọ̀ wa òun náà ni kíyàwó bọ́ra lẹ̀ kó lóun wọṣọ àmọ́ṣọ tọ́wọ̀ yìí náà bí aláìwọṣọ náà ni kó nítorí pé òun ṣèyàwó èèwọ̀ ni fún mùsùlùmí ọlọ́run bá ní wàlá yóò bùdí náà sí náà tàhún náà ọlọ́run bá ní ẹ má fi ẹ̀ṣọ́ yìí hàn síta sọ́ọ̀tù nọ́ọ̀rù Quran twenty four ayah thirty one ẹ̀rọ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n tẹ̀lé àwọn náà múra wọ́n wọ sọ̀dá ti sára gbogbo àwọn aburú yìí agbọ́dọ̀ jẹ́ dópin àwọn tajẹ́ mùsùlùmí ẹ̀yọ́ màá yá mi hijab ọ̀ranyàn ní fún gbogbo obìnrin tó bá ti fẹ́ jáde ńlé kó balẹ̀ dẹ́dẹ́ kó gbé lédè aṣọ tó bá wọ̀ bóyá ń lọ bí nǹkan ní àbí ń lọ bí ìjọ àbí ń lọ bí ìyàwó àbí ń lọ bí ìkómọ tó bá tàbí jáde hijab gbọ́dọ̀ bọ́ lórí ẹ̀ lẹ́yìn náà kọ́bìnrin àtọkùnrin kan máa jó wọn láwọn sáyẹyẹ aburú ńlá ni obìnrin jó wájú rẹ obìnrin jó wájú ọkọ ọlọ́kọ aláǹsọ ayẹyẹ ayẹyẹ káàǹsọ wọn sọ lọ́ọ̀ni ọlọ́run bá ní kólé lèlè mọ́ mi ní iná yàgò bomi náà sọ́ọ̀rì hìm ọlọ́run lẹ́yìn ọkùnrin ẹ̀rọ ojú ẹ̀ mọ̀ wo àwọn obìnrin olóbìnrin sẹ́ni tó ń gbé pẹ̀lú obìnrin ṣé ò wo jàmá sọ́ọ̀tù ọ̀nọ́ọ̀rù Quran twenty four ayah thirty lọ́lọ́run tó ń sọ fún wa pé káàrọ̀ ojú ká mọ́wọ́ ìyàwó ìyàwó ẹni wá lẹ́yìn náà nínú àwọn aburú tí ń ṣẹlẹ̀ nínú àwọn ìgbéyàwó tiwa nílẹ̀ Yorùbá wa tá a gbọ́dọ̀ kọ̀rẹ́tì rẹ̀ òun náà ni ká máa ya fọ́tò balabala pàpàpàpà kí n afẹ́ fi fọ́tò ṣe. anabi náà ṣẹ́dùn náà ṣàdábà yawm al-qiyamati al-musawwirun anabi nínú àwọn tí àwọn lágbára díjọ́ al òun náà làwọn tí wọ́n ya àwòrán abẹ̀mí àwọn fọ́tò tí wọ́n ní káyà òun náà làwọn fọ́tò tó jẹ́ pé bàbá yà ìṣẹ̀mí òmìnira fún wa yóò pa ẹ̀sìn wa lá bẹ́ẹ̀ ní passport driving license èèyàn yà fọ́tò fún id card ibi iṣẹ́ àbí company téèyàn ti ń ṣiṣẹ́ èèyàn yà fọ́tò fún national id card èèyàn gba fọ́tò fún gbogbo àwọn eléyìí kódà nípìnlẹ̀ àmọ́ torí pé ìnira ló mú wa yà á sì máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba wa àmọ́ níbi ìyàwó kódà máa yà fọ́tò ńbẹ ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà ni ìnáàpà káṣí oúnjẹ tá a lè jẹ tán ká máa fóúnjẹ ṣòfò lẹ́yìn náà ká ní kó ìyàwó kọ́ máa fún ọkọ rẹ̀ ní oúnjẹ lójú àwọn èèyàn àfikún fara wọn lọ́wọ́ kódà kò lẹ́tọ̀ọ́ kíyàwó wà níwájú gbogbo àwọn èèyàn obìnrin wà láàrin àwọn obìnrin ẹgbẹ́ ọkọ náà wà láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ eléyìí ni ìlànà Islam nínú àwọn nǹkan tí ọba kí ọkọ àti ìyàwó tán láwọn ṣe wà límà ọ̀nà tó bàbá ìyàwó ìyá ìyàwó kí ọmọ kẹrùn wọn mọ̀ pé torí gan ọlọ́run ló fún ọlọ́mọ torí ọlọ́run fi ní ká máa fẹ́ra wa kí ni wọlé bá dùn ká lè bá àmà kírun irun gan la wá kí láyé nǹkan kan ṣe gbọdọ̀ bí lọ́wọ́ nínú àwọn nǹkan tó kù díẹ̀ káàtó nínú àwọn táwọn èèyàn máa ń ṣe òun náà ní ká fọ́tò ọkọ àtìyàwó káwá lẹ̀ mọ́ ojú ọ̀nà àbẹnu géètì ká bá àmà pé òun àtìyàwó ni wọ́n ń sọ wà lẹ́mọ̀ lẹ́nu gbogbo eléyìí ìṣesí àwọn ẹlẹ́sìn ni kò wa ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìyàwó kálùbáríkà kò lè bá wà ń bẹ̀ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn tá a ti ṣe ọlọ́run fàlùbáríkà sí àwọn tá a ti ṣe tá a fẹ́ ṣe ọlọ́mọṣàjẹ́ rọrùn fáwa náà subhanaka allahumma wa bihamdika ashhadu anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh